وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلوبا أترى عليكم كلوبا أتي أنو لوبا أتي أجيجة لوبا àti àlàáfíà ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà àti gbogbo olùjọmọlẹ́yà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọdọ̀ kiyama lẹ́yìn náà wá kí gbogbo àwọn tí aláǹfààní àti máa gbọ́ wa ní àsìkò tí a wà yìí pẹ̀lú kíkí Islam ilé tó yẹ sí pé òun náà di kíkí tí ọlọ́run bá lè kẹ́lá sàlẹ́sà ilé tí ọlọ́run bá lè kẹ́lá gbé ọlá fún ilé tí ọlọ́run bá lè kẹ́lá pàtàkì ní ayé àti ní ọjọ́ gbọ́dọ̀ kìyàmà ọlọ́wọ́ bá sálẹ́sà ní ìbádìí mìíní fún àwọn ẹrúsìn rẹ̀ tó jẹ́ múmi nílé ayé ọlọ́wọ́ alìkẹ́ tó sálẹ́sà fún àwọn ashabul janna lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà فيها سبحانك وتحيتهم فيها سلام أي دعواهم في الجنة سبحانك وتحيتهم فيها أي الجنة السلام وكي لله بالك لا يسأل سفاهم الجنة eléyìí ni túnmọ̀ rẹ̀ ń já sí wípé ìkẹ́ ọlọ́wọ́ bá àlàáfíà

àti ṣe tẹ̀síọ̀rù ní àná nítorí ìdíwọ́ kan tí ó wáyé torí pé ẹsì pé eléyìí náà nínú àwọn alámàrí tí ó pàtàkì náà ni lójú ọ̀nà ìpèkèsójọ́ lọ́wọ́ba ṣùgbọ́n abẹ́lọ́wọ́ba lè fẹ́lá fún kó fi sínú mẹ́zánù hasanatiwa la la ilaha illallah àbẹ̀lọ́ ọba ní kẹ́lá kẹ́lá ọba kí ó mọ́ ṣe àwọn sẹ́yìn ní haba amansura ọmọ ṣe ní àwọn kakọ́lá ọba ní kẹ́lá kú dànù tí ò ní wúlò fẹ́ni tó ṣe ah, sí wa so ó ka àyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n insha Allah bá ti ka tán so á bẹ̀rẹ̀ sí ṣe àlàyé àyà náà níbi tí ọlọ́wà àlejò bá ní kí aláǹfààní àti ṣe lè ṣe lọ. ما في الأرض جميعا استوى إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم تبارك ربكم آه. ọlọ́run bá ọba alikiola ó ń tẹ̀síwájú níbi àwọn ẹ̀rí tọ́nà ọba alikiola mú wá fún wa ilé tó wẹ́sí pé yóò pè wá lọ síbi ìnígbàgbọ́ sí ọlọ́run ọba àti ìgbà ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìbáadà ìgbà ẹ̀kọ́ ọlọ́run nìkan ló tọ́ láti máa jọ́sìn fún ọlọ́run ọba fún wa ní àwọn ẹ̀rí tó fi jẹ́ sí pé ọlọ́run ọba nìkan lè gbọ́dọ̀ máa jọ́sìn fún àwọn iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe lé wa lórí tó jẹ́ sí wípé ó mú ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ sí àti gba ìjọ́sìn lọ́dọ̀ wa àwọn ìdẹ̀ra ọlọ́run ọba lè pẹ́lá lórí ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tó jẹ́ sí pé lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹnìkan kíkan nínú àwọn ẹ̀dá tí ó ní kápá àti ṣe ìkàbá ìfẹ́ dàá gbọdọ̀ sẹ́ni kankan lẹ́yìn ọlọ́run bá tí ń ṣe nǹkan yìí ilé ìbáyé ló dé pé pé ọlọ́run bá yìí ọba tó yẹ sí pé òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún tó yẹ pé kò sí ẹni kankan tí ó tọ́ láti papọ̀ mọ́ ọlọ́run bá nínú ìjọsìn àyàfi tá bá rí lẹ́yìn ọlọ́run bá ẹni tí ń ṣerú nǹkan tọ́lọ̀ ń ṣe fún wa yìí òun náà lẹ́ni ẹ̀ náà wà ní bùkátà àbí náà wà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa ká fi pẹ̀lú ọlọ́run bá pé àgbàtẹ́kùn náà kúkú ń ṣerú tọ́lọ̀ bá ń ṣe agbọ́dọ̀ sàbòsí fóun náà lèbí ń tàbá fọ́nà ọba agbọ́dọ̀ fóun náà gbàtẹ́ pé ìwọ̀n àtọ́nà ọba lẹ́jọ́ ń ṣe àmẹ́lẹ̀ tó dá gbogbo èèyàn lójú ni pé lẹ́yìn ọlọ́ọ̀ba kò sẹ́ni tí ń ṣe nǹkan yìí mọ́ àjẹ́sí pé ìpa ẹlòmí ìpapọ̀ mọ́ lọ́ọ̀ba ká máa fún olódèdè táwọn fọ́lọ́ọ̀ba ọlọ́ọ̀yà àbòsí láti ṣe fọ́lọ́ọ̀ àbòsí tó ga ni pé ya bunayya la tushrik billah ìrẹ́ ọmọ mi kékeré tasghiru ni ya bunayya ìrẹ́ ọmọ mi kékeré la tushrik billah má ṣe ẹbọ má da orogún papọ̀ mọ́ ọlọ́ọ̀bá má gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bá fún ẹnìkan lẹ́yìn ọlọ́ọ̀bá má ṣe ẹlòmí lẹ́yìn ọlọ́ọ̀bá má gbé ìbádà fún asọ́fìlẹ̀ lọ́dún aṣírkì wọlé ní sọ́fù ṣe é min anwar ibadati li ghayri Allah subhanahu wa ta'ala a gbígbé nǹkan kan nínú àwọn ìran ìbádà fún olómìnira ọlọ́ọ̀bá أن يصرف العبد شيئا من أنواع العبادة لغير الله سبحانه وتعالى kí ẹrú gbé ìkankan nínú àwọn ìran ìbáadà fẹ́lómi àtọ̀fọ́lọ́wà so wà hádá zulmun azim eléyìí báyìí ni àbòsí tó tóbi ni àbòsí tó tóbi ni fọ́lọ́ọ̀bá nítorí wípé kò sẹ́nì kankan tó jẹ́ ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run tó já kẹgbẹ́ pẹ̀lú ọlọ́run nínú dáàtù ẹ̀ nínú gíga ọlọ́run nínú dáàtù ọlọ́run kò sẹ́nì kankan tí

haqqan ní ìjẹ́ òdodo ní ìjẹ́ pé ọlọ́run bá lékelá lẹ́tọ̀ọ́ rẹ̀ látọ̀dọ̀ wa òun náà ni gbogbo àwọn ìkan tọ́lọ́run bá lékelá ń kà fún wa yìí ọlọ́run bá lékelá ń fi tawhidur rububiyya alladhi aqarra bihi al-mushrikun tàwíìdù ìmọ́lọ́wọ́ba lọ́kàn nínú àwọn sí ọlọ́wọ́ba tó ẹ́pà àwọn kèfèrí gẹ́gbà wọlé àwọn ẹlẹ́bọ̀ lórí tàwíìdù uluhiyya ó fi ṣe ẹ̀rí lórí pé àà nígbàtẹ́yìn náà gbà wọlé wọlé tí ò tí ó jí ẹ̀kọ́ náà bá nìkan kọ́ ní ṣerú àwọn nǹkan wọ̀nyí tí ó dẹ̀ sẹ́nìkan lẹ́yìn ọlọ́run bá tọ́ bọ́ta tó sì lè bọ́ta àti kí gbogbo ayé mọ̀ yí pé òkúrọ̀ ayé ni gbogbo èèyàn ni ó mọ̀ pé òkúrọ̀ ni kò sẹ́ni tó lè bọ́ta tí ọkọ̀ òun sí àwọn nǹkan wọ̀nyí àtọ́ ọlọ́run bá nìkan ẹ́ tí ẹ bá fi lè bọ́ta tó bá fi lè sọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo èèyàn ni ó mọ̀ ó dẹ̀ ti wà sáájú káwà gan tó mẹ́rẹ̀ báwo ló ti wá sọ pé nǹkan tó ń bẹ sáájú rẹ̀ báwo ló sọ fún àwọn ọ̀dá gbàtí ó bẹ̀rẹ̀ tí ma exist nígbà tó wọ́n exist nígbà tá a sọ fún ọ̀dá ọmọ nínú àwọn ẹ̀rí tọ́lọ̀ bàrí gamu alifin huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an ọlọ́ọ̀bá ní sí pé khalaqa lakum ma gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ pátápátá gbogbo nǹkan tó wà ní ilẹ̀ yányá ọlọ́wọ́ bá ní kẹ́lá dá fún yín eléyìí báyìí ọlọ́wọ́ bá ní kẹ́lá ń jẹ́ kó gbogbo nǹkan tó wà gbogbo nǹkan tó wà nílẹ̀ tiwa lọ́wọ́ bá ní kẹ́lá fi dá nítorí tiwa gbogbo ẹ̀ ẹgbù bí ọlọ́run bá ilẹ̀ gíláṣẹ́ kí ọmọ àdábì Ádámà tó gbogbo tó wà lórí yẹ̀yẹ́yẹ́ nítorí àǹfààní tí wà lọ́wọ́ bá lè gílá fi dáwọn ẹnu wọn bá kékeré ń bẹ̀ lọ́wọ́ bá lè gílá sí léwọ̀ fún wa ibtilaan ikhtibaran tani ó tẹ̀lé tọ́lọ́wọ́ bá tani ó tayọ àṣẹ ọlọ́wọ́ bá náà eléyìí báyìí ni àwọn àfá máa ń lò ní dẹ̀lì ayà ìwà náà ayà tí àwọn àfá máa ń lò ní dẹ̀lì lórí wípé al-aslu fil ashiya al-ibaha ìpìlẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́lá dá ìpìlẹ̀ rẹ̀ ní pé ẹ̀tọ́ ní fún wa ká máa lò títà fèrí dẹ̀lì lórí wípé kí ni o lórí pọ́lọ̀ ọba àlékẹ́lá sí léwọ̀ fún wa olùgbàtà bá tó rí dẹ̀lì tí pọ́lọ̀ ọba àlékẹ́lá sí léwọ̀ ká tó sí léwọ̀ ṣùgbọ́n tá bá ti rí dẹ̀lì ẹ̀tọ́ ni pé ọlọ́run ọba àlékẹ́lá dá fún wa ẹ́ yína tàbátà ríhì kálíbà máa ṣe kó lè bá ma jẹ́ kẹ fún wa lọ́lọ́ọ̀bá àlékẹ́lá fìdá ó dìgbà tá bá tó wá rí dẹ̀lú pé ọlọ́ọ̀bá àlékẹ́lá ṣe kíni ọlọ́ọ̀bá ṣe lè léwọ̀ fún yí nínú àwọn kẹtọ́rọ̀ bá dá wàbítálí ẹlẹ́bàá yẹn oúnjẹ kó wáyé pé àṣíntọ́lọ́ọ̀bá àlékẹ́lá gbà wá láyé ká ṣe tọ́lọ́ọ̀bá àlékẹ́lá tí ó kí gbogbo nǹkan lọ́lọ́ba àríkílá sí lẹ́tọ̀ fún wa in tọ́lọ̀ bá wá sí léwọ̀ fún wa ló ló ń kà pé ọlọ́ni ẹmọ́ dèbì eré ọlọ́ni ẹmọ́ dèbì eré ọlọ́ni ẹmọ́ sí lé òun ló ń kà ó sí kà nínú gbogbo tọ́lọ̀ ọba dá sí bá ní sí yìí náà nínú àwọn tọ́lọ̀ ọba dá sórí ilẹ̀ tọ́lọ̀ ọba àríkílá dá sórí ilẹ̀ tí ó máa jẹ́ àǹfààní fún wa òun náà ni alhayawanat àwọn ẹranko ọlọ́wọ́ bá lè gẹ́lá dá wọn nítorí àǹfààní àwọn màlẹ́bí Ádámù ibi tọ́lọ́wọ́ bá lè gẹ́lá tó kọ́ wà lédé ni ẹ̀ ọlọ́wọ́ bá lè gẹ́lá bá lè karramna bani Ádámù ọlọ́wọ́ bá lè gẹ́lá ní pàápàá ọlọ́wọ́ bá ń búra fún wa wípé òun ọlọ́wọ́ bá lè gẹ́lá sí àpẹ́lẹ́

nínú àwọn tọ́lọ̀ ọba dákọ́ bá jẹ́ àǹfààní fún wa ní pé àwọn alhasharot àwọn kòkòrò ọlọ́wọ́ bá lè kẹ́lá dá wọn nítorí àǹfààní wa ní ọ ń wọn tó yẹ́ sí wípé àwọn ọlọ́wọ́ bá lè kẹ́lá fi ṣe sábàbí kí àwọn nǹkan kó ma jẹrà kọ́ ma mú nǹkan mí jáde kò yí bá ní sí ó sì ń bẹ́nu wọn tọ́lọ̀bà ní kí lálò fún wa ní sábà bí orísìsí àwọn ọ̀nà tọ́pọ̀ tọ́lọ̀bà ní kí lálò wọn fún ní àǹfààní fún mọ̀lẹ́bí adam nínú àwọn nǹkan tọ́lọ̀bà ní ká tún dá orílẹ̀-èdè almahadi àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ tí ń bẹ́nu ilẹ̀ á tún wà á gbé jáde ọlọ́ọ̀bá lè fi ládàgbà àwọn ilé ìkọmọ̀ sàǹfàní fún wa ẹgẹ́ bí gold ẹgẹ́ bí silver ẹgẹ́ bí diamond ẹgẹ́ bí copper ẹgẹ́ bí aluminium ẹgẹ́ bí bronze ẹgẹ́ bí tin gbogbo àwọn ilé ìbáyìí àbí ń sọ̀rọ̀ ajé àti ń ṣe ọ̀ṣọ́ àbí ń ṣe gíní o àbí ń ṣe àìtò bí sí ayé wa àbí ń ṣe mọ́tò táǹgùn àbí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbí ń ṣe nǹkan ìjágún àbí ti nǹkan dáàbòbò rẹ ní fún bí aburú so gbogbo àwọn eléyìí nínú àwọn èso náà nínú àwọn nǹkan olúgbìn tó jáde nílẹ̀ wọ́n bẹ ní ọ̀dọ́ fún láfin sàfọ́tà wọ́n yìí kọlakọlakùn máa fi ardi jẹ̀míà ọlọ́ọba tó ṣe ìkẹ́ ìléwa lórí ọlọ́ọba tó wá ṣe ìkẹ́ ìléwa lórí tó fẹ́ kí a máa sàǹfààní pẹ̀lú àwọn nǹkan yìí nínú ètò ìgbésí ayé wa ọlọ́ọ̀bá tó tọ́ láti máa dúpẹ́ fún ọ̀nà táàfíwá dúpẹ́ fọ́lọ́ọ̀bá ní ká máa jọ́sìn fún ká máa wá jọ́sìn fọ́lọ́ọ̀bá nìkan láì pa nǹkan rí papọ̀ mọ́lọ́ọ̀bá náà ọ̀nà tágbà jọ́sìn kágbà dúpẹ́ fọ́lọ́ọ̀bá ni ẹ̀ bákan náà ọlọ́ọ̀bá ní ọlọ́wọ́ bá dá wọn ìtẹ̀sẹ̀rìn òbí ha àìdàtọ̀ àti kálìmà bí ṣe ìrànlọ́wọ́ kálìmà bí ṣe fọ́lọ́wọ́ fọ́ra wa lórí ìtẹ̀láṣẹ ọlọ́wọ́ bá fi ń sọ̀rọ̀ ẹwọ tí mo gbé sétí ẹwọ tí mo gbé dání ẹwọ ilé lè máa fi jọ́sìn fọ́nà ọba ní ẹ́ kẹ́lẹ̀ bá fi àfin sí ìrànlọ́wọ́ láti jẹ́ kí ìjọsìn lè rọrùn fún wa láti ìjọsìn fọ́nà ọba tí ẹ bá wá lò síbi tọ́lọ ọba àdékẹ́lọ́ fẹ́ ọlọ́run ọba àdékẹ́lọ́ wa jẹ́ ẹ̀yà tó pé yóò mórí ọlọ́run yẹn àbí yóò mórí ọlọ́run ọba lè torí pé ẹni tó bá fún ni ní nǹkan ibi tó bá dùn mẹ́ni ẹni yẹn gbọ́dọ̀ máa lò sí tẹ́yẹ̀ náà bá fún yẹn ní nǹkan kan nísìn wọ́n wá lò sí ibi téèyàn kórìíra tí yóò bínú sẹ́ni àbí yóò dùn wàlá ìwé ìdílé sí ní nǹkan tí mo fún yẹn ó sì mọ̀ pé nǹkan yìí bẹ́bẹ̀ ó wá lọ lò sí bí èmi tí mo fún yẹn ó wá lò sí bí tí ìfẹ́ ibi tí mo fún ìlà yóò bínú síbẹ̀ níbẹ̀ wàfi kéèyàn máa lò sí bí tọ́ pé inú ẹni ẹni tó fúwa ló ti mọ̀ dùn nígbà tí bá ní pé ah láì ní ẹni nǹkan yìí inú mi ibi tí ń lò sí àkódà bí n bá tó ní ní òun ní tó ẹmà oníṣì ilé àpẹẹrẹ tó tó ṣe dáadáa tó súnmọ́ làkàí dáadáa o ní kí òyìn kí ẹnìkan ní sìnkú fún ìyẹ̀ lójúdí ọmọ níyàwó ní ọ̀fẹ́ ẹwú adúrú rẹ tó ti fún yàn alákọ̀ọ́kọ́ ó yọ kò ní ìṣesì náà àbí ó yọ ẹ́ kò níbi ìṣesì alákọ̀ọ́kọ́ orí tó ga jù ó fún ọ nígbà láàyè láti gbádùn ṣáwà náà lójú ọ̀nà tọ́lọ̀ bá lè gbára ní kọ́yọ́ ló sì ó tún wá fún ọ lẹ́ni tó jẹ́ sí pé yọ́ ma bí fún ọ yọ́ ma rẹ̀ fún ní ìfẹ́ kó kọrù ìfìlé parẹ́ láìláì ma bí fún ọ àwọn tó jọ ẹ́ tí eré parí òfìlé parun torí pé gbogbo àwátá wà eré palajẹ́ fáwọn bàbá wa bí mọ̀lẹ́bí ó sì máa lọ nìyẹn kò sẹ́nìkan tó gbàdúwà kí mọ̀lẹ́bí ó kápò rọ̀ àríwẹ̀kọ́ ni iṣẹ́ ọjọ́ gbìdà kìyàmà mọ̀lẹ́bí ni ó máa lọ bẹ́ẹ̀ mọ̀lẹ́bí ni ó máa lọ bẹ́ẹ̀ ọwọ́ fún ọ ní irú ìyẹ̀tọ́ ní ọmọ ṣe ní kọba ìfún ẹwà dúró rèé kí ẹ wá múrú ọmọ báyìí kó wá máa ṣe jáfúgá ọ̀nà ó lálàṣí rẹ̀ kó fèmí pá ẹ̀dàkù ṣe tí àwọn òbí tó fún wa tán bá rí bá ní ṣe ń ṣe kú sí sínú ó dùn láìláì àmọ́ta bá tọ́jú ẹ̀ táà lò síbi tán fẹ́ inú ó dùn àbí òní dùn ọlọ́wọ́ ní kẹ́lá ọba tó kẹwàá púpọ̀ wọ́n fẹ́ ká máa ń lo gbogbo àwọn ìdẹ̀ra yìí láti máa a fọ́lọ́run báyìí kódà tó fi máa gò tí mùsùlùmí ọba ara gò kò gbọ́dọ̀ jẹ́ sí pé àǹfààní ọ̀ṣọ́ nìkan ló fi ra ọ̀ṣọ́ náà gbọ́dọ̀ ọlọ́run ní kí láyọ̀ fi sọ̀ṣọ́ kí ni bá máa fi màsìkò oorun kí ni bá máa fi màsìkò tí máa máa kẹ́kọ̀ọ́ kí ni bá fi màsìkò tí máa máa jíta hajj kí ni bá fi màsìkò tí máa máa gbogbo ìbádà yà káfí máa ṣe tàwọ̀kítù ìbádà wa ká máa fi di àsìkò ìbádà wa mọ́lẹ̀ òun ló yẹ kó jẹ́ ṣùgbọ́n ṣe tí máa ń bẹ lọ́kàn wa nìyẹn tá a bá fẹ́ rà ọ̀ṣọ́ ni máa ń lé ìjọba àlẹ́ṣẹ̀ náà ṣùgbọ́n kò bá dáa jù àní ní ládá tí ẹ̀bára torí ọ̀ṣọ́ àti nítorí àníyàn ìbádà á bá ní náà ló fi jẹ́ sí pé àníyàn mọ́ ń pàtàkì gan àwọn iṣẹ́ kan bẹ tí ò kí ṣe ìbáadà ṣùgbọ́n tí yẹn bá láníyàn pé yẹn fẹ́ lò ní fún tọ́lọ́wọ́ bá bẹ̀yìn òní yọ́dẹ̀ máa gbáládà ìbáadà ilé náà ń pè ní al-ibadatu ghayrul mahdha al-ibadatu ghayrul mahdha ìbáadà ibi ìmúláwà fáyọ ẹ̀rí wípé al'ashiya alẹ́ti fi hàn manafi'u àwọn àwọn nǹkan tí àǹfààní bẹ́ẹ̀bẹ̀ ọmọ nẹ́bí adama al'ashiya alẹ́ti fi ha manafi'u àwọn nǹkan tí àǹfààní tọ́mọ̀ yẹn fi ń sàǹfààní tí ọmọ yẹn yọ àǹfààní bẹ̀ nínú àwọn tọ́lọ̀ bá dá ma'azunun fi ha gbogbo àwọn alámàrí tẹ́yàn fi ń tàbí ń sàǹfààní tó mẹ́dé nìyàn láǹfààní bẹ̀ ma'azúrù fi hà ọlọ́wọ́ bá yọ̀nda fún aláti máa lò hatta yaquma dalilun ala hurmatiha hatta yaquma dalilun ala hurmatiha tí tàbí rí dalilu wípé nǹkan tí a bá ti wárí dẹ̀ níbi tó ṣe é wọ̀ irú nǹkan báwọn èèyàn máa ń dèrè ẹ́ pé ẹ̀ríwò lónìí ọ̀dà ẹ̀fọ́ mẹ́rẹ̀ rí pé kò dà ẹ́ ṣùgbọ́n lórí ìbádà a kí ń bèèrè ẹ̀rí pé kò dà á máa bèèrè ẹ̀rí pé ẹ̀ríwò lónìí ò ṣe àwọn èèyàn láwùjọ wa àìmọ̀kẹ́pọ̀ láwùjọ wa yìí ma ó sápa wọn báwọn èèyàn wọ́n máa bèèrè lórí ọ̀rọ̀ ìbádà pé ẹ̀ẹ́dàgbẹ́ fún wa lẹ́rìí tó ní ẹ̀ eh, gbọ́ kí wúyé nìyẹn ìbáàdà ọgbọ̀nà rẹ̀ kò tó máa ṣe ọgbọ̀nà rẹ̀ kọ́nà á bèèrè pé tààrà ọ̀ hmm? al-aslu fiha at-tawqif ìpìlẹ̀ rẹ̀ ní kó wà kọ́fà wa wọ́n dá wa dúpé ọgbọ̀nà ṣe ṣùgbọ́n àwọn al'ashiya ulẹ́ti fi ha manafi'i àwọn al'ashiya al'adat al'aslufiha eh al'ibaha al'aslufiha annaha ma'zunun fiha annaha ma'zunun fiha tọba wuyan sọ wáyé tọba wuyan sọ wáyé al'aslufiha al'ibaha hatta ya kuma dalilun ala ṣọ̀gbùmọ́tí ha títà fi dẹ̀ wípé èèwọ̀ ni a máa bèèrè pé jẹ̀rí ìlú sí léwọ̀ tí nǹkan bá sọ fún wa ní sí pé kóbìnrin má lù mú kọmọ fi yárìngì sí a bèèrè pé jẹ̀rí ìlú sọ bẹ́ẹ̀ o jàbàtà sọ kóbìnrin ọgbọ̀rọ̀ ló mú torí òun ọmọ ibi tẹ́sì darí kọ rárá wàláhì ìmú tọ́lọ̀bà gbọ́ra òun nìkan ní mọ́mà tí ń sọ bẹ́ẹ̀ ni tó bá kábà mẹ́lòmí náà á sọ torí lómi ọmọ ní ẹ jàbàtà nìkan ní wọ́n sí èmi ò tó mẹ́lòmí ti ń sọ ẹ̀jọ́ ọ̀nà sáàmà ìsìn kábàmà ẹlòmí ti ń sọ wá sọ bẹ̀tọ̀ òun nìkan ni mo rí tó ya wòrì jù níbi gbogbo àwọn kámà sí nǹkan tọ́lọ̀ ò sí léwọ̀ fáwọn èèyàn kámà <laughs> sí léwọ̀ léwọ̀ lórí

gbogbo nǹkan tọ́lọ̀ bá lè kíra dá sórí ilẹ̀ nítorí àǹfààní àwọn ọmọ Ànábì Adam alayhi salatu wassalam nítorí àpẹẹlẹ wa nítorí kálẹ̀gbáyé ìgbádùn kálẹ̀gbáyé rọrùn ọlọ́run bá lè ká tó wá tẹ̀síwájú pé thumma stawa ila lẹ́yìn náà ọlọ́ọ̀bà àríkẹ́lá wá bẹ̀rẹ̀ dídá sánmà a jẹ́ pé ilẹ̀ lọ́lọ́ọ̀bà àríkẹ́lá dáyìn lọ́kọ́kọ́ dá ìbádàlá ilẹ̀ lọ́lọ́ọ̀bà àríkẹ́lá kọ́kọ́ dá lẹ́yìn tọ́lọ́ọ̀bà àríkẹ́lá parí dídá lẹ̀ àtàwọn nǹkan bẹ̀ táwà ilẹ̀ sábà ọlọ́ọ̀bà àríkẹ́lá hmm, wá bẹ̀rẹ̀ dídá sánmà ìsìwáwò bí báyìí nígbà tó ṣiṣẹ́ sí pé ìlà ti wà ń bẹ̀ kéèsì pọ́nà ọba àlíkẹ́láwá sí kí ni ọwá wà lókè sánmà kan kéèsì àlìsìwáwò dídí ìròyìn tọ́lọ́ọba tágbọ̀rọ̀ pé rẹ̀ fọ́lọ́ọba pé sẹ́pẹ́ àkídàtù ahli sunnati wal jama'a ni pé Allahu subhanahu wa ta'ala ó ṣe ìsìwà ó wà lókè al-arsh ẹ́ ìstáwà bí máa dá ala wartafa'a ala wartafa'a ọgá ọlọ́sókè túnbọ̀ ìstáwà ní ẹ so ọlọ́wọ́ bá ní kọlá irtafa'a wà ala ala al-arsh kódà ala gẹ ẹjùmọ̀ pé ìgbàtọ́ bá ń túnbọ̀ sí náà ní kíni nínú àwọn túnmọ̀ rẹ̀ ní alìrìkìfà àti alìrìlú àbí ọlọ́wọ́ bá alékẹ́lá wà lókè aláàṣì lókè aláàṣì kò tí ibá nìsí sọ́lọ́wọ́ bá jòkó síbẹ̀ láìláì ẹ̀yẹ gbọ́dọ̀ sọ báwọn ọlọ́wọ́ bá alékẹ́lá sọ fún akóhun jòkó àbí istawa istawa aláàṣì ó wà lókè aláàṣì ó wà lókè aláàṣì ni aláàṣì lẹ́yìn sẹ́mẹ̀lẹ́ keje lẹ́yìn tó ẹ́ lẹ́yìn sánmà ẹlẹ́kejì lẹ́yìn tẹ̀ tó lọ sí aláàṣì àlàfo tí ń bẹ láàrin sí aláàṣì dédé àlàfo tí ń bẹ láàrin sí kejì náà lẹ́yìn ọlọ́run tó wà lókè rẹ̀ kò sí ẹ̀dá lókè ọlọ́run kùrùsí tó wà lẹ́yìn alẹ́ arṣ lọ́wà tó wà lókè alẹ́ arṣ ọlọ́ọ̀bà ní kẹwàá lókè gbogbo ẹ̀dá àwọn ẹ̀dá tàà wí àti arṣ ní o àti kùrùsí yìí ní o gbogbo ẹ̀ wáwátá kò sí kankan tí ó tóbi ju sánmà àti ilẹ̀ hmm? gbogbo eléyìí ṣe kó ti kọjá lákẹ́yọmẹ́dẹ́nìyàn kọjá làkáyì ó kọjá tí yẹn lè ronú sí kọjá tí yẹn lè ronú sí wàkánà arṣuhu alẹ́lmà arṣu ọlọ́wọ́ bá wà lórí omi tẹwárí al'arṣ ojú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ́gbọ́n sọ tẹwárí al'arṣ lẹ́gbẹ̀ẹ́ kù sí yìí náà kọ́dà gẹ́gẹ́ bí bí àrá ìṣiṣẹ́ orí lẹ́gbẹ̀ẹ́ kù sí yọ́dá gbàgbà fẹ́yẹ̀ bá ju òka sí orí ilẹ̀ desert tẹ bá mú òka tẹ̀kà jù sí orí ilẹ̀ desert ẹ́ ẹmọ bí desert ṣe mọ́ tẹ́ tí ó tẹ̀lọ yẹ dẹ́mà bí àrá ìṣiṣẹ́ orí lẹ́gbẹ̀ẹ́ kù sí àti sánmà àti ilẹ̀ kò sí ọlọ́run bá ju gbogbo èyí lápapọ̀ kọ̀lẹ̀sẹ́ni tó mọ̀ pẹ̀ sánmà kọ̀lẹ̀sẹ́ni tó mọ̀ pẹ̀lẹ̀ àfọ́lọ́run bá lè kàrá bí kò sí ìjú méjèèjì ló lápapọ̀ ọlọ́run bá wá ju gbogbo ẹ̀ lọ ọlọ́run bá tóbi ju gbogbo ẹ̀dá lọ ẹ̀gbọ́n mi ọlọ́run kọjá etí làákàyọ̀ lè pè pàmò kọjá nǹkan tí làákà ìrọmọ ẹ̀dẹ́ yẹn lè gbé èyí bá nìsí ṣùgbọ́n ọlọ́run bá ọba tó tóbi púpọ̀ náà ọlọ́run bá ní summa stawa ila sama lẹ́yìn tó lọ́wọ́ bá alékẹ́lá dásán tó dá ilẹ̀ tán ọlọ́wọ́

ọlọ́run bá dá tó dúró dédé tó gún régé fàtàwàhúnnà ọlọ́run dá sánmà méjèèjì náà ọlọ́run bá àríkẹ́lá dá sánmà méjèèjì ilẹ̀ sámà ẹ̀sì pé sámà sẹ pé mufrod ni sámà jamiu rẹ̀ ni samawa àbí ṣùgbọ́n jínsù ni wọ́n sọ bí báyìí ìran gbogbo sánmà ni jínsù ló kọ̀ yìí wa mufrod ni níwà mufrod lọ́wà ìwà ẹyọkan lọ́wà ṣùgbọ́n ismu jeans ni gbogbo sama lẹ́pẹ̀ ní sama àbí nígbà tó ti wá jẹ́ pé ismu jeans ni àwọn elédè jẹ́ kóyá pé orúkọ tó bá wá ní ismu jeans báyẹn tá bá fẹ́ bàlù àbàlù níbo ìtí àwọn obìnrin tó àwọn ìtọ́jẹ́ àbò tó pọ̀ wà ẹ́ ilé fasọ̀wà húnnà sábà samawat wá gbé wá ní wá fasọ̀wà húnnà sábà samawat ọlọ́ọ̀bá ní kẹ́lá wá dá sánmà ní dédé ọdá tí ó ṣe dọ́gbàdọ́gbà ní sábà samawat méje a jẹ́ sí pé níbi báyìí dẹ̀lìlù ni yẹ́ wípé ọlọ́ mélòó ní sánmà méje àsàmà nǹkan tó ń pè bẹ́ẹ̀ òun náà ni ibi tó ga ọmọ láti ibi sàmà yẹ́sùmò ní tó ga gẹ̀rẹ́ ti mú sàmà tó sàmà tó ń pè ibi tó ga ní àbẹ́ẹ̀kọ́ ni ó gàgà ṣe báyìí sẹ́rí àsàmà yìí àwọn sàmà táwọn wí yìí nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó tóbi lọ́wà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tó tóbi òní sánmà wà ọlọ́run ọba yìí sì gbé sánmà dúó yọ̀rọ̀ ilẹ̀ ahmed láì ní òpó tàrọ́nàhà tẹ́bẹ̀yìn náà rí tẹ́bẹ̀yìn ọ̀hángì ẹ̀ sókè ọlọ́run sọ̀spẹ́ndì ẹ̀ àbí ìdánkù ní suspension ni wọ́n sọ̀spẹ́ndì ẹ̀ ìwọ̀n ìrìn àmà láì lókù tọ́lọ̀ ọba ìrìn àgbè dúró táwọn náà ẹwọ jẹ́ kí n mọ́fi kéré tó yìí ṣé a lè sọ̀spẹ́ndì ẹ̀ láì lè kàtà fi gbé dúró kí lásì kí ló ṣẹlẹ̀ ń bọ̀ wálẹ̀ nìyẹn so ẹwọ ẹwọ bóyẹ kéré tó sábà tẹ́ẹ̀dẹ́ wò yẹn ó tóbi ju àwọn eléyìí lọ nítorí pé tíkínẹ́sì sábà thickness sánmà dèdè distance wà láàrin sánmà kan sí sánmà kejì ní thickness sánmà kan ẹ̀rẹ́ 500 years ni ní thickness sánmà ní sánmà ti nípa tó ẹ̀rẹ́ 500 years lẹ́rìn ní thickness yẹ tẹwà bẹ̀rẹ̀ láti bí etí ibi kẹ́ bẹ́ẹ̀ dèdè parí sánmà yẹ kété pé kẹ́ tó rin sánmà ń já thickness sánmà yọ kan bó ṣe nípa tó 500 years rẹ̀ tẹ́rìn mẹ́ hadith sahih hadith anabi sallallahu alaihi wasallam ẹwà ogbó yìí tóbi tó ọlọ́run bá lè gíládẹ̀ jù lókò sókò àwọn màláìkàdẹ̀ mẹ́bẹ̀ sánmà ẹrù tó wó mẹ́bẹ̀ ẹ̀rẹ́bì sọlọ́sọ pé hapkọ́tí sánmà sánmà ń gbé sánmà ó ń gbé kílọ́fà àrẹ́bì ló sì tọ́ kó gbé nítorí pé ẹrù tí ń bẹ sánmà ó pọ̀ ẹrù tó wó mẹ́ sánmà àwọn màláìkàdẹ̀ mẹ́ sánmà káì wọ́n ọlọ́run nìkan ló mọ̀ yóò ká wọn wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó mọ̀ yóò amógún àwọn ogun ọlọ́run tí sí àwọn màláíkà ọlọ́run nìkan ló mọ̀ yóò ká wọn tó sọ́mà ń kò sí yẹ báyìí kò sẹ́ni kankan náà àwọn ẹ̀dá àbánábì sallallahu alaihi wasallam àtàwọn àbánábì ọlọ́run ọba tó kò sẹ́ni tó fi dé sánmà rí àwọn òyìnbó gan bá ṣe bá ṣe máa ń mọ̀ wá ṣe máa ṣe mọ̀ wá ara wọn tó irọ́ ni wọ́n ń pa kò sẹ́ni tó dé sánmà irọ́ ni wọ́n ń pa wọn dé so sábà yìí ọlọ́wọ́ bá rí gbá zayyanẹ̀ inna zayyanna sama àdúníyà ìzínẹ́tì ní kàwákì ọlọ́wọ́ bá láwà láti sánmà ayé sama àdúníyà ọlọ́wọ́ bá ní azayyanẹ̀ asílọ́sọ̀ ìzínẹ́tì ní kàwákì ọlọ́wọ́ bá ní tàbí wá sí ọ̀ṣọ́ rẹ̀ zínẹ́tà lò ẹn tàbí sọ̀sọ́ rẹ̀ alkawakibu ni àwọn ìràwọ̀ ẹ́ zina ni ọ̀ṣọ́lọ́jẹ́ fún sábà nínú àwọn sẹ́tíra wọn ṣe nìyẹn wàhíwọ́n min kulli shaytanin marid ọlọ́run tó wá ṣe ní ìtààmà bí ṣe ìṣọ́ fún gbogbo àwọn èso lórí kòkòrò tó bá fẹ́ gbó ní ọ̀ṣọ́ ṣe báyìí náà ọlọ́wọ́ bá tún sàlàyé ilẹ̀ nínú Suratul Mulk hmm? nínú Suratul Mulk tọ́lọ̀ bá ní gásọ wípé ọlọ́wọ́ bá ní summa irji' al-basara karratayni ààyà tọ́sájú ẹ̀ ìfẹ́ sápàbí lórí وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير أي تتلم تبارك الذي يليه الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات sibaqo ọlọ́wọ́ bá rí kíra ní òun lòun dá sánmà méjèèjì sábà samawati òun lòun dá sánmà méjèèjì sibaq ní àjàlájà nípele nípele tọ́bá kọ̀ọ̀kan fákọ̀ tọ́bá hmm? ìpele kan lórí ìpele ẹlẹ́kejì خلق سبع سماوات طباقا ما ترى فيها ما ترى, ما ترى في خلق الرحمن من تفاوت ọlọ́run bá ní mẹ́tàrọ̀ fi khalqir rahman òun lè rí òun sì ní rí òun sì rí nínú àwọn khalqir rahman àwọn ẹ̀dọ́ ọlọ́run bá tọ́lọ́run bá dá ìsọ́mà yìí ní tafawut kọ́ wá tà sí ọ̀rùjẹ́ hmm? ìlúbọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó bá yẹ kó tí wà wù so orí bí tó gbà ibi ah, ọlọ́run wá sí mistake ọlọ́run bá sì ti ṣe nǹkankan jíbi ẹ̀wọ́n bí ṣe wá lanú kalẹ̀ ọlọ́run bá sì ti gbélé síbi ni oún ti wúlẹ̀ kan sí kòtòkè ọlọ́run ọya tó ma wú lọ bẹ́ tó wú bí ẹ̀mẹ́jì yẹn fàdìbò ilé ìkẹlẹ̀ bá sọ̀rọ̀ kọ́ sí àwọn àṣìyà tó bá ń o ń wá lè ojú rẹ̀ padà padà sí ọ lọ́dọ̀ lẹ́ni tó ọ padà padà gbójúkò ní sánmà lẹ́ni tí ò ní rí tí orí àrítọ́já lè bú ní ìkọlọ̀bà tó sàlọ̀ ìbádàlọ́ ọlọ́ọ̀bà tí ó bá ní sí fahuwa bi kulli shay'in alim fahuwa bi kulli shay'in alim ọlọ́wọ́ bá yìí ní òun ọlọ́wọ́ bá ní ọba tó yẹ pé òun nímọ̀ nípa gbogbo nǹkan ni alim bi kulli gbogbo nǹkan kò sí nǹkan kan tọ́lọ́wọ́ nípa rẹ̀ ìmọ̀ ọlọ́wọ́ ní pẹ̀lú àrọ́ kiri ká gbogbo nǹkan ọlọ́run bá nímọ̀ nípa gbogbo nǹkan nítorí ẹ̀nà fi mú àlímù wá nítorí pé àlímù yẹn mọ̀bálàvọ̀d ìdógóngó ni ṣẹ̀kí àlímù ẹn tó nímọ̀ náà ni ṣùgbọ́n àlímù tó ń lágbára ju àlímù lọ mọ̀bálàvọ̀d fàáyì àti àlám méjèèjì àlím àti àlám méjèèjì mọ̀bálàvọ̀d kò tí ì bá ní sí ìmọ̀ tó ga tó dé píkì ìgbà tó dé peak ìgbà tó dé apex tó yẹ pé àìmàkà ò sí lẹ́yìn rẹ̀ táwà sọ pé à ah, kìrí kan bẹ tọ́lọ́ ọba ọmọ o kò dẹ̀ sí bẹ́ẹ̀dá tẹ́lẹ̀ mà tó láyé in tí ọmọ lọ́pọ̀ ju tọ́ mà lọ àbí wàláì in táàmà ó pọ̀ ó pọ̀ ó pọ̀ gẹ́ẹ́ ju táàmà lọ díẹ̀ ní táàmà wà máa ń tí tó gínlẹ̀ ẹ̀mí na kọ̀lílà kọ̀lílà ọlọ́wọ̀ fún wa nínú ma fi díẹ̀ díẹ̀ lọ́lọ́wà fún wa wàláì díẹ̀ díẹ̀ ní táàmà kéré gan wàláì ó kéré gan nínú ma kódà nínú mara wa báyìí ma nípa ara wa àìmẹ́yẹ kalama nínú ara wa gẹ́gẹ́ àìmẹ́yẹ kalama kò sí ìwádìí láwà ní pàwà gẹ̀lá lára kámọ̀ sọ nǹkan bí tí fún sí ara wa ó dà nínú ilé wa nínú ilé wa tàgbé ó dà kọjẹ́ yàrá kàrí ẹgbẹ́ àìmọye nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ́yàn ọmọ àbí àìmọye nǹkan tó wà bẹ́ẹ̀ tẹ́yàn ọmọ gẹ́pọ̀ jù tó wà bẹ́ẹ̀ tẹ́yàn ọmọ lọ ṣe rà nínú àmọ́ lọ́wọ́ bá ìfúnbi ṣe ìràlí gbogbo nǹkan lọ́wọ́ bá ní ìmọ̀ nípa gbogbo nǹkan yẹ́yẹ́ ọlọ́run bá lékelá nímọ̀ nípa rẹ̀ ìmọ̀ ọlọ́run bá buhaya jama ìmọ̀ ọlọ́run bá kó buhaya ṣe é báyìí. eléyìí báyìí lọ́lọ́wọ́ bá lékelá fi ń sọ nínú aya tó wà nínú suratul Baqara suratul Mulk ọlọ́ni ala ya'lamu man khalaq wal latiful khabir

ṣe yíra ní sí òun kìí ṣẹ̀dá ọlọ́wọ́ bá àmọ́ kullu lọ gbogbo jí pátá fún fún gbogbo ẹ̀ láàrin gbogbo ìtọ́ pátápátá láyé àti lálùkìyàmà gbogbo ẹ̀dá ni ọlọ́run wá ní sí ẹ̀dá kankan tó ń dá tó wò nímọ̀ nípa rẹ̀ ajẹ́ kò sí tọ́lọ̀ ọmọ ọmọ àbí

àbí nínú Suratul Baqara ẹ́ ọlọ́ọ̀bá lè kẹ́sẹ̀ pé wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-'ilm ma laka min Allahi min waliyyin wala nasir wala in ittaba'ta ahwa'ahum ọlọ́ni kí báyìí lẹ́bi já aka mílẹ̀ lẹ́yìn lẹ́yìn kùránì tó jẹ́ mọ́ ọlọ́wọ́ bá tó ti wá báwọ̀ báyìí lẹ́bi já aka kí lọ́wọ́ bá alkùránì zọ kí lọ́wọ́ bá ní gáfà lẹ́bi alkùránì ò ní ilm báyìí lẹ́bi já aka mílẹ̀ ilm máa laka mílẹ̀ lọ́hì mi wà níyí wà lẹ́nà sí o ní rí ọlọ́wọ́ bá lẹ́ni tí ó jẹ́ wà níyí rẹ̀ sì ní rí ọlọ́wọ́ bá tí ó ràn lọ́wọ́ lórí tí ìjà ọlọ́ọ̀bà àdúgbà bá dé ní olórí tó bá lọ tẹ̀lé ìbẹ̀ náà Yahudi táàdì ìlú ìṣẹ̀rùbá ní tọ́lọ̀bà àdúgbà lọ́gbẹ̀ àwọn Yahudi ò fẹ́ kó sórí rẹ̀ ma yawaddu alladhina kafaru min ahli kitabi wala al-mushrikina an yunazzala alaykum min khayrin min rabbikum wallahu yakhtassu bi rahmatihi man yasha wallahu dhul fadli ní

ọlọ́ọ̀bá ní láyéláyé àwọn yahoo tẹ̀sí ẹ̀sọ́rùn lè yọnú sí ẹ̀ lọ́rùn pé àwọn láìkì ní irọ́ ni kò lè láìkì ẹ̀ àtàtẹ̀ tẹ́bí àmì látẹ̀rù ó nígbà tó bá ń tẹ̀lé mílá àwọn tó láìkì ẹ̀ ọlọ́yìn tó bá kí máa tẹ̀rí jù ọ̀nà àwọn akọ́mọ̀ wọn lè láìkì ẹ̀ hmm? wadda kathiru min ahli lójú ọ̀nà tẹwàá yìí kan dá yí padà sójú ọ̀nà wọn ẹ́ láwẹ̀rù dúnàkù mìbáàdì ìmáàdì kò kùfàrọ̀ lẹ́yìn tẹ́ jíjẹ́ mọ́mí ní tọ́bá lè dá yí padà tẹ́bì kèfèrí ní ọlọ́ni tó wù wọ́n ni ṣásẹ́dà mi ní india kú sí ọlọ́ni ní tó sì fà ní kó wọ́n ń ṣe kìíta omi tọ́lọ̀ ń gbèrè lọ́wọ́ ni àwọn náà mọ pé yọ́pọ̀ olójú ọmọ ẹ̀kọ́ dàbóhùn ṣe dà nìyẹn hasana min india kú sí tí ó tàbá dédé ní afẹ́sàlàyé pé ọlọ́wọ́ bá lè kí lájẹ́ pé wáyé pé al-Qur'an ilmullah wa ilmullahi ghayru makhluqin faman za'ama bi anna ilma allahi makhluqun faqad kafara nítorí pé yìí ń sọ yẹni pé ìmọ̀ ọlọ́wọ́ bá ìmọ̀ ọlọ́wọ́ bá al-Qur'an kì í ṣe ẹ̀dá kana Allah subhanahu wa ta'ala jahilan fa khalaqa al ndo zo mo ni ko ma ni kala ni tele o wa da ima o wa bi ko wa o mo ni kata si kan ma yi o lai ba lo ba ni wa oduba ni ima ade da ni man ni a jẹ́ pé sígbà nígbà tọ́lọ́wọ́ bá nínú àwọn mustarzimáàtù nínú àwọn làwázímù ìtọ́ ń sọ nìyẹn gbogbo ẹ̀rẹ́ lọ́lọ́ kò tí ìbá nínú àwọn tó ń sọ nìyẹn pé ìgbàtọ́lọ̀bà ní kẹwàá dámọ̀ yẹn tán ọlọ́ọ̀bá jálá ìmọ̀kan nígbà tí ti símọ̀ ẹ̀rẹ́kọ́ ni ọlọ́run bá wá dámà ìgbà tó ọlọ́run bá wá dámà yẹn ìgbà ilẹ̀ ọlọ́run tó wá mọ̀ ajẹ́pọ̀lọ́ ọba àlekẹ́lá dẹ́kù káàtà sí kan náà ẹ̀dá rẹ̀ láti pé nù tó pé ọlọ́run ọba àlekẹ́lá dẹ́kù nígbà tí kò tí mà tó pé gbàtọ́ ọlọ́run bá wá ó lékún nù abẹ́ẹ̀kọ́ ni wàláì kúfúrù ni ìgbọ́dọ̀ jẹ́ pé ibi táwọn bá jẹ́ pa kúfúrù ẹ̀ tó bá sọ pé kòrán ni màfúlùkù yọ tó yẹ kẹrẹkẹ ẹnìkan sọ pé kòrán ni ẹ̀dọ́ ọlọ́run ni ẹnìkan ni kí wọ́n lè ń jà sí àdékẹ́sà ti wà ìjẹ́nà <laughs> ọ̀dá kan ma ní ayé ọmọ tó mí nìní wàláì tábádébí láti sàlàyé nípa Eh, al-iman bil Qur'an tabade tabade tẹ̀sí tababa tẹ̀sí ìdíbẹ̀ àwọn àṣàlàyé àwọn kan tó kó sí inú wàláì tí ìbá sọ pé Qur'an makhluq kò ní ó burú gan àwọn tó kó sábẹ̀rẹ̀ ní kúfùrù pọ̀ gan ṣé bá nísìn bẹ̀tẹ́ lórí òun pé ọ̀wá làwọn afá ìgbẹ́ pọ̀ kẹrẹ kí la fẹ́ fàbẹ̀ gbogbo yóò nísìn àmẹ́jẹ́ gbogbo ẹmọ bẹ́sẹ̀ lọ láti wà jẹ́nà ètí ògbò wà jẹ́nà náà eléyìí <laughs> ìgbàgbọ́nù ara tá a gbọ́nà nígbàgbọ́ sí ìgbà tó bá sọ pé sẹ̀ǹgbẹ́ náà àwọn àrùkárò ìmọ̀ pé inú àrùkárì ìmánu náà alìmánu bil kutub nínú àwọn alìmánu bil kutub lélẹ̀ báyìí wà tó bá ti nígbàgbọ́ sí tó bá ti bá ilé ìta kú gbọ́ èyàn jáde kó ní islam ní kọ́nà kó sọ akó mẹ́ tó ṣe wà ní sí náà so peter bá débẹ̀ ní pé ilmu Allah ni al-Qur'an so ọlọ́run bá lè tẹ́lá gbogbo nǹkan ló nímọ̀ nípa rẹ̀ kò sí nǹkan tí ọlọ́run bá lè tẹ́lá ò nímọ̀ nípa rẹ̀ nínú àwọn ẹ̀dá náà nítorí ẹ̀ nínú àyà mínú al-Qur'an ọlọ́ni qul a innakum latakfuruna billah qul a innakum latakfuruna billadhi khalaqakum qul a innakum latakfuruna billadhi khalaqal arda ọlọ́ba ní ànábì mọ́ sọ fún ẹ pé a innakum ìmá bèèrè ní bèèrè ẹni tí ń tàtàkù tí ń bá wọn wí ìbéèrè tí lẹ́mà kí ẹ ma sọ fún yàn pé kí sọ fún yàn ní sórí ẹ sì pé sá kí ni mo ń ṣe ìbéèrè ní àrí ṣùgbọ́n sí mo fẹ́ mọ̀ <laughs> ìbéèrè ni mo fi ni mo fi ń bá ni pé sọ gbádùn sọ gbádùn sí nǹkan ò sí ọ́ ìbéèrè náà ni ṣùgbọ́n ti ìgbóyà ni so irú ìbéèrè tọ́nà ọba nìkan nìkan lẹ́gbẹ̀ẹ́ bí àwọn kọ́ máa bí àwọn kẹfẹ́ ilé rè ìbéèrè bá wí ni pé a innakum latakfuruna billadhi khalaqal arda kìí ṣe yín kí ló ń kí ló ń ṣe kí ló ń kí ló ń dààmú yín tẹ́fẹ́ máa ṣe kẹfẹ́ sọba tó dá sánmà sáré sọ àǹfààní kan tí ó wà mẹ́yẹn bí èmi lè padà fún ìmárùn-ún ọlọ́wọ́ bá lẹ́jẹ́ dípò rẹ̀ pé òun já sánmà àti ilẹ̀ lọ́jọ́ mélòó fi sí tẹ́tì àjíyà sánmà àti ilẹ̀ ọjọ́ mẹ́fà péré sọ́lọ̀ọ̀bọ̀ kápá kọ́dá sánmà láàrin àti ilẹ̀ méjèèjì láàrin ìṣẹ́jú kan kódà láàrin tó kéré sí ìṣẹ́jú kan sọ́lọ̀ọ̀bọ̀ kápá rẹ̀ ṣe bí ìnáma amúrùhù ìdá àrọ́dà ṣe án àyàkún ẹ̀láhù kún fàyàkún kí lọ́lọ́lọ́wà kó ní kún fàyàkún bọ́lọ̀ sí fẹ́ kó rí àbí wọ́n lọ́wọ́ bá lè kẹ́lá òlòyún ń bẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lá dá láàrin ọjọ́ mẹ́fà gbogbo ọlọ́run ṣe ń dá náà tọ́lọ̀ bá lè kẹ́lá fẹ́ dá kan kú náà ní o ṣùgbọ́n pẹ̀lú pé láàrin ọjọ́ mẹ́fà wọ́n lẹ́kọ̀ọ́ tọ́lọ̀ fẹ́ ká dá tọ́lọ̀ fẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ ní pé nǹkan tọ́lọ̀ ó wà farabalẹ̀ ó máa ní sùúrù ó máa ṣe nǹkan déédéé díẹ̀ tó yẹ bá ní sí so kó tó wá lódìdí tí èyàn bá ń ṣe nǹkan kan nígbà míì tí ò bá sì ní àbáyọrí mọ́jú mọ́ bá lọ àwọn tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń ṣe lónìí aṣọ táwọn wọ̀nyí nígbà tán bẹ̀rẹ̀ rẹ̀ kìí ṣe báyìí lórí ń dá sí ni kódà nígbà táwà tó kéré jù báyìí lọ aṣọ ọmọ dáa tó báyìí tó bá tó yá yóò tó mọ dáa sí tó bá tó yá yóò tó ẹbí ọ̀nà táwà ìsìn ẹwà àwọn fóònù ìgbà tí fóònù kọ́kọ́ dé àwọn akatel àwọn ìgbàkálá eh, orange face àwọn blue kìíní kan blue face yìí nìkan gbogbo tí ìsìn tí jẹ́ color scan nígbà yẹn àwọn fóònù kan mẹ́gbà yẹn Motorola eh, àwọn sajẹ́mù ẹ̀rù wọn yẹn nígbà wọn àwọn thirty three ten ń padà wọ́n romi ìlú àwọn fóònù yẹn gbà yẹn eh, tó bá fún yẹn ní ìsèyẹ́fẹ́ ìlú mẹ́kìlì tó fún yẹn kó seun ìròdí ẹ̀ nígbà ni ìdáhùn ìbò fi bẹ̀rẹ̀ nú àbí àwọn bóòrùn kan tí nítorí pé wá nítorí pé wá sí gbìnàdá yóò wá ní oró ibi yóò ní wo bí i ti gbé báyìí àwọn Samsung R230 àbí kílẹ̀ ń pè ó sì mọ́ burúkú wà so ẹwọ bí nǹkan yẹrí gbà ẹ̀ lóṣe pé kí ní wọn mọ́sí jù bá lọ ń gbà nìní wà láì wọn mọ́sí jù bá lọ ní wọn bí ṣe ká <laughs> ìdí mọ́sí mọ́sí mọ́nu àmọ́ nígbà tó yá ẹni pé tàtọ́ wúrù ń bá díẹ̀ díẹ̀ so twenty six twenty six mi àbí kí ló pé ó dé so ìgbà tó yá àwọn ẹ̀tọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí fóònù ra máa ní nǹkan díẹ̀ díẹ̀ àwọn sàjẹ́mù ni

kò fún kí láìpàá yóò mẹ́ ní pé dédé díẹ̀ dédé android ló ń kálukú lò nídè pàtó tó wọ́n yẹn sì ẹ̀mọ́bà android nídè yóò nà ìgbà díẹ̀ bó ló ìdí ìdí yẹ̀wọ̀n gbàdúrà kọ́lọ̀ ń jẹ́ kó wọ́n ríra àwọn ajíti wá ti gbóyìn náà àtó bẹ́rẹ̀ kọ́lọ̀ ń ṣe mí fún wa <laughs> kí láìpàá yóò mẹ́ ní pé bí nǹkan ṣe máa ń rí nìyẹn ọlọ́run bá fẹ́ kọ́ pé ìyẹn ń ṣe nǹkan dédé díẹ̀ ẹ́ ìyẹn ń ṣe nǹkan dédé díẹ̀ so kálíbà kẹ́kọ̀ọ́ wàláhì tẹ́yẹ bá tẹ́ra mọ́ nǹkan tí ó bá fílẹ̀ yóò ṣe tẹ́yẹ bá tẹ́ra mọ́ nǹkan tí ó bá fílẹ̀ tó ṣubú tó tún bẹ̀rẹ̀ padà yóò padà rí ṣe yóò padà rí ṣe tẹ́yẹ máa ń ronú nípa nǹkan tẹ́yẹ ronú tẹ́yẹ ronú yẹ padà lọ́nà àbáyọ lórí ẹ̀ kò sí ìbáyé sí so gbogbo ilé tá ń lò yìí tọ́lọ̀ báyìí kábi ṣe máa ń fà ní ìrònú kárírò ní àrùn jùlẹ̀ lójú pé tá bá mọ̀ tí ó lè papọ̀ mélé ó mẹ́rin kò ní fún wa ní kàbáyìí àbí tá bá tó eléyìí tá bá tó papọ̀ mélé báyìí nínú àwọn ìtọ́lọ̀ bá sì dáná ẹni ó yẹ kó fún wa ní nǹkan so lọ́lọ́ ọba ìjọ fi dá sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà kálíbà mọ̀ pé èèyàn máa ń ní sùúrù lórí nǹkan èèyàn sì máa ń ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yóò padà wá di bí èèyàn ṣe fẹ́ kó di yóò padà wá tóbi ẹ̀wù mọ́tò náà ẹ̀wù àwọn mọ́tò jọ̀hún sí so àwọn mọ́tò jọ̀hún kò ṣe rí ní ìsinmi wàláì kò sí rí láwọn mọ́tò tó fi táwọn ìbò fi bẹ̀rẹ̀ mọ́tò ṣe é bá ní sí kódà mo fẹ́ lè mọ́mọ́ bí máa ti describe àwọn míì bẹ́ẹ̀ nínú àwọn mọ́tò tó ń pé àwọn tó ń gbọ́njú bá nígbà tó wà kékeré bá ti ṣe kéré mọ́ yìí wàláì àwọn mọ́tò kan bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ orí bọ́ọ̀dù wọn sí fẹ́ kò sí ẹ̀fẹ́ sí ìjókòó lé kò dé jòkólé nígbà pé èèyàn bá kọ́ nígbà pé èèyàn bá ti fẹ́ǹsì tí wà fẹ́kẹ́ èèyàn jòkólé òun tẹwa mọ sókí sókí kan tí òfin tí táwọn òfin tí òfin gbádùn ní èèyàn tí èèyàn bá jòkó síbẹ̀ ẹwọ ẹwọ bó ti wá ẹwọ mọ́sùn ọ̀kan ti padà wá jà nísì ṣe bá nìí wọ́n yìí tó ń gbọ́n sí ibi wọ́n lè kéré kan ti 2017 tó ti jáde 2017 tó ti jáde òun tó dáa ju ti bó ṣe ná yóò fi yàtọ̀

àwọn abáyé tẹ̀lú ní pé ilẹ̀ lọ́n kọ́kọ́ dá tó nígbà tọ́lọ̀ bá ní pé fẹ́ bẹ̀rẹ̀ rí báyìí ọlọ́run bá ní ọ́dá ilẹ̀ láàrin kí ni o ọjọ́ méjì bákanáyà ta kà nínú táwà lórí tafsiru ẹ̀ ọlọ́run bá ní ká gbọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ tó tó súnmọ̀ sítáwà torí pé súnmọ̀ tó lẹ́yìn tọ́lọ̀ bá dá ilẹ̀ tán ọlọ́run bá bẹ̀rẹ̀ sí máa dá sánmà náà bẹ́ẹ̀ ìbéèrè díẹ̀ tọ́lọ̀ bá nìkílá fi dá òun náà kéde pẹ́ẹ̀ kanáà bá nìkílá dá sẹ́mọ̀ náà ìlẹ̀ kanáà ó ti bá nìkí ẹ̀kújẹ́ mẹ́fà lọ́wọ́ fi dá méjèèjì táwọn ẹgbọ́nà bá nìkílá bá dá ilẹ̀ láàrin ọjọ́ méjì ajẹ́ pí sẹ́mọ̀ ni ẹ̀ ọlọ́wọ́ bá nìkílá ti fi wáyé pé ìgbà tọ́lọ́wọ́ tó dá sí ilẹ̀ láàrin ọjọ́ méjì yìí wàtàjà àìlúnà láhú àdáàd ẹ wá mú ọlọ́run ọba yìí ẹ wá mú nǹkan míì ẹ fi ń ṣe ẹgbẹ́ ọlọ́run ọba torí pé tánkò ní ànídù òun nínú àwọn sẹ́ẹ̀sì ọlọ́run ní dátù ọlọ́wọ́ba dátù ọlọ́wọ́ba láàrin fún wa pẹ́rẹ́lẹ̀ kan yìí ẹ wá wo àwọn sí ọlọ́wọ́ba ta ló wá jọ ọlọ́run ta ló lè ta lórí bí ọlọ́run ta ló wá ń ṣe bí ọlọ́run ta ló lè ṣe bí ọlọ́run kò tí ìrá ọwọ́ ọba tó dá gbogbo àwọn eléyìí ọba gbogbo àgbáńláyé ọba tó dá ọba Rabbul Alamin ọba tó pé òun ní darí gbogbo àgbáńláyé nìyẹn ọba tó dá gbogbo àgbáńláyé ọba tí ń pèsè àrísìkí fún wọn ẹ́ ṣe bá rí al-Malikul Mutasarrifu ar-Raziqu ọ̀lẹ́pẹ̀ ní Rabbu ọba tó ní kàpá lórí gbogbo ẹ̀ ọba tí ń darí àlámọ̀rí ẹ̀ tó ṣe tasarrufu lórí ẹ̀ ọba tí ń pèsè ìjẹ̀mú fún gbogbo àgbáńláyé pátápátá وجعل فيها رواسي nínú àwọn tọ́lọ̀ ọba àdígẹ́lá dá sórí ilẹ̀ orílẹ̀ ni àrọ̀wásí àwọn òkè òkè ọlọ́ọba àdígẹ́lá dá sórí ilẹ̀ وجعل فيها أي وخلق فيها رواسي rọ̀wásí ọlọ́ọ̀bá àdígẹ́lá dáwọn òkè síbẹ̀ ọlọ́ọ̀bá dá síbẹ̀ min fawqiha ó dá sórí ilẹ̀ wàbárọ̀ka fíhà ọlọ́ọ̀bá àdígẹ́lá fi albarka tọ́pọ̀ sórí ilẹ̀ orí tọ́pọ̀ wàláyé orí tọ́pọ̀ bẹ lórí rẹ̀ àlùbáríkà tọ́pọ̀ bẹ lórí rẹ̀ kò tí yẹ bá rí fìyí ṣe ìbẹ̀rẹ̀ gbogbo àyí tí ń sẹ̀rí ṣe ìbẹ̀rẹ̀ gbogbo àyí tí kóbo dúkìá tá ń kójọ tá ti ń kójọ àbí ẹbà rí sí oore nìsì ní oore tọ́pẹ̀ ní tọ́pẹ́ òun kálukú ọmọ mú oore ti ẹ̀ ń bẹ̀ kò sì ní tán ọ̀hánà fún tèmi so nítorí ẹ̀ nídìí àti bínú yí nítorí pé oore tí yóò díwọ̀ tèmi ẹ̀tí ọ̀nà sábà yìí sí kọ́lọ̀ ọba sóre fún yín sí kẹ ní orí ayé lọ́pọ̀lọpọ̀ ẹlórí àlàáfíà ẹlórí làákàyè ẹlórí ilé ẹlórí mọ́tò ẹlórí ọmọ ìyẹn ọ̀sọ́ wípé kó wá hànà tèmi kémi mọ́rí tèmi ọ̀sọ́ wípé nígbàtẹ́yìn bá ti rí o pé à ẹ̀mọ̀ pé orí òlé fún táwọn bá ti rí ìṣẹ́ mi lórí má tó ń mọ̀ bọ̀rọ̀ má bínú wọn torí pé inú kẹ́yìn má rí èlú kiri ọ̀pọ̀ bọ̀ áyà ẹnìkan ò lè dáwọ́ bò ẹnìkan ò lè lò tán kò sí yí bá rí sí